ayé titun ọlọ́run ti ṣètò ọ̀nà àbáyọ kúrúkèrúdò tí ó gba ilé ayé kan ó ti rán ọmọ rẹ̀ jésù kristi láti ṣètò ìjọba pípé tí kò ní sí búburú nínú ayé bíbélì wípé ṣáàwó ọjọ́ ń bọ̀ ni olúwa wí tí èmi ó gba ẹ̀ka òdodo sókè fún dáfídì yóò sì ṣe ìdájọ́ àti òdodo ní ilẹ̀ náà ní ọjọ́ rẹ̀ ni a ó gba júdà ìsírẹ́lì yóò sì máa gbé ní àìléwu àti èyí ni orúkọ tí a ó máa pe olúwa òdodo wa jeremaya orí kẹtàlélógún ẹsẹ̀ karùnún títí dé ìkẹfà ẹ̀kọ́ jésù kristi ní ìdáhùn pípé tí gbogbo orúkèrúdò ilé ayé yóò gba ayé là nípa ṣíṣètò ìjọba tuntun ní ayé ayé yìí ìsinsìnyí yóò parun ayé tuntun kò ní sí búburú nínú rẹ̀ jésù kristi yóò jọba lórí rẹ̀ àlàáfíà àti ọ̀rọ̀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 akọ̀wé rẹ̀ nítorí ọ̀ràn wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ kìíní títí dé ìkarùn-ún kì í ṣe gbogbo àwọn tí ó wà nínú ayé yìí ni yóò ní ìpín nínú ayé tuntun tí ó ń bọ̀ wá àwọn kan kò ní lè wọ̀ ọ́ iye àwọn tí wọ́n jẹ́wọ́ jésù kristi ní olúwa àti olùgbàlà wọn ni a ó fún ní ayé titun tí ó ń bọ̀ àwọn aláìgbàgbọ́ ni a ó tì síta ọ̀run rere ìpín wọn yóò wà nínú ọ̀gbun iná tí à ń pè ní ọ̀run iná àpáàdì ó jẹ́ ohun tí ó léwu fún ẹnikẹ́ni láti kú láìní Jésù Kristi ó sì tún léwu fún ẹnikẹ́ni láti rí òpin ayé yìí láì jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ bí Bíbélì ti ṣàlàyé ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti agbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí à fi iná àti sùfúrù jó èyí tí í ṣe ikú kejì ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ kẹjọ nítorí náà gbogbo ènìyàn ní láti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà kí ó ba lè ní ìgbàlà àdúrà Jésù Kristi olùfẹ́ mo gbàgbọ́ pé ìwọ ni ọmọ Ọlọ́run tí a rán wá láti wá gba aráyé là mo jẹ́wọ́ rẹ bí Olúwa àti Olùgbàlà mi mo jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi mo sì kọ̀ wọ́n sílẹ̀ mo sì pinnu láti sìn ọ́ ní gbogbo ayé mi jọ̀wọ́ kọ orúkọ mi sínú ìwé ìyè kí o sì kà mí yẹ bí ajogún ìjọba rẹ ní orúkọ Jésù Kristi ni mo ṣe ìjẹ́wọ́ àti ìkéde àmín.